nítorí kí ìlọsíwájú kó lè bá àwọn abá wọn nítorí kí ìfàsẹ́yìn kọ́ má bàa jẹ́ tiwọn àwọn yẹn máa mójútó gbogbo ìtẹ̀tí ọba fáńfà ni wọ́n fọ́ gbogbo tí ó bá mú nira tí ó gbé bá wọn wọn máa ń dín àti ìdí nu tọ́lẹ̀bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi yé wa nínú àdéhùn tó tẹ̀sẹ̀ lẹ́nu ìpè mẹ́sàn-án ìsìlámù mọ́rọ̀. تركه ما لا يعنيه إما لمدادة إسلام عمية لكن يقبل في الله على يقبل لكن يقبل ẹ̀rí ní gbogbo àwùjọ ibi tó bá fún níbẹ̀ ọ̀pọ̀ wọn iná ni máa ma máa fòrò ráàyè lórí ńjọ́ nítorí pé kò lè mú lọ síwájú bá kò lè mú ìdàgbàsókè bá láyé rẹ̀ kò lè mú lọ síwájú bá tó bá di ya. ìròyìn ẹlẹ́dẹ̀ wọn náà làwọn ọ̀rọ̀ rọ dáadáa àwọn ọ̀rọ̀ jáde eléyìí táwọn èèyàn máa sọ ká eléyìí tó sọ lórúkọ dá rú wọ́n máa sọ lórúkọ ẹ̀jẹ̀ èèyàn ẹ̀jẹ̀ àwọn èèyàn wọn gbọ́. ọ̀rọ̀ tó ṣe é ké ẹni tí ń sọ tó bá fi léèrè ìdí abẹ́tọ̀ tọ̀rọ̀ tó ń sọ fi tó dodo kò lè fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ yọkàn máa pé wọ́n wí náà ni agbọ́ náà nígbà tá a gbọ́ èèyàn sọ bẹ́ẹ̀ táwọn náà ti bẹ́ẹ̀ sórí ibú làwọn náà ti ń sọ tí wọ́n ń sọ láì jẹ́ pé amọ̀ òkodoro òdodo nínú àwọn àwùjọ gbogbo àwọn èèyàn kan wà tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wọn tó fi ṣàdánwò fẹ́yìn lẹ́ẹ̀ máa gbé ká ọ̀dọ̀ yín ni wọ́n ti máa gbọ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa tàn ká ike bí àwùjọ bá ráyè tó bá rójú tó ráyè tó retí bóra ẹ̀yin náà ni tí ọba tí ọba ráyè àwọn ẹni tó máa ń dárò sẹ́yìn wọ̀ èyí tẹ́ bá gbọ́ lọ́dọ̀ àwọn lónìí irú rẹ̀ kọ́ lẹ́sìn gbọ́ lọ́la èyí tẹ́ bá gbọ́ láàárọ̀ irú rẹ̀ kọ́ lẹ́sìn gbọ́ lálẹ́ àwọn sì fira wọn kalẹ̀ láti máa ba àwùjọ jẹ́ láti máa domi àlàáfíà àwùjọ rú ẹni tí wọn àmà nípa rẹ̀ wọn àmà sọ ẹni tó ti pé kò sojú wọn wọn ti lè máa sẹ́ wọ́n lọ́ ìtọ́ lọ́ ìtọ́ mọ́bìlẹ́ lórí gbogbo orú àwọn nǹkan wọ̀nyí èròǹgbà wọn. àfojúsùn wọn lórí gbogbo eléyìí ọlọ́run ọba nìkan lọ́mà ṣùgbọ́n èyí tó hàn nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ní wípé wọ́n fẹ́ tara rẹ̀ wọ́n fẹ́ fi máa dá sílẹ̀ wọ́n fẹ́ tara rẹ̀ wọ́n fẹ́ máa fi kọ̀yìn àwọn èèyàn síra wọn nínú wa gbogbo ẹ̀rí tá a bá wò nínú ìwádìí kí ni máa fa kí ìròyìn ẹlẹ́dẹ̀ kọ́ máa tàka kọ́ máa nínú gbogbo àwọn àwùjọ àwọn sábàbí tí máa fà wọn pọ̀ nínú àwọn sábàbí wọ̀nyí wọn náà ní alhawa alhawa wọn náà ní fẹnu nítorí pé wọn bẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé gbogbo tó bá ti wù nínú ọkàn rẹ̀ nínú àní ọ̀sẹ̀ ọkàn rẹ̀ ọba àgbọlọ síbi ibú ọkàn rẹ̀ ọba àgbọlọ síbi tí ọdá gbogbo tọkàn rẹ̀ bá ti lọ́tọ̀ fún òní ọmọ àtẹlẹ báwo ni òfin ní jẹbẹ nígbà tó ti pé ń bẹnu àwọn èèyàn ẹni tó ti pé bẹnu rẹ ga olólùwà tó ń sìn ìfẹ́ ẹnu rẹ ló sàtí ń bọ ìfẹ́ ẹnu rẹ òun náà ní forí balẹ̀ fún òní tẹ̀lé ọkọ̀ láti tẹ̀lé ti Allah Rabbul Alamin ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dáwà ní afárá ní kẹfẹ́rẹ́ ti tàkọ́tà ìlà hawa wà ọ̀bọ̀nlẹ̀ olùwọ́ọ̀mù ẹ̀rẹ́ ẹni tó ti pé ìfẹ́ ẹnu rẹ òun náà ló mú ní olúwa tẹ́sẹ̀ ọlọ́run bá wá sí lọ́nà ọlọ́run jọ mọ̀nà lọ sí bí mà ẹnu kò sí tí ò lè mú yẹn sí ìfẹ́ ẹnu a máa da yẹn síbáṣíbá a máa da yẹn dàkúdà a máa mú yẹn fojú ọ̀nà sílẹ̀ ẹni tí ẹnu bá ń láàmú kò sí nǹkan kan àrígbámú eléyìí tí èèyàn lè rí lọ ìdí nù sí gbogbo àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ kì í ìròyìn ẹlẹ́dẹ̀ tí wọ́n lẹ́nu nígbà yìí nítorí pé nǹkan tí ọkàn rẹ̀ bá gbé lọ́sọ̀ọ̀sọ̀ òun náà ni ọmọ àwùjá yìí. nínú tí máa fa tí ìròyìn ẹlẹ́dẹ̀ ó tún máa tàka nínú àwọn àwùjọ òun náà láì màkà láì màkà nípa pé ọ̀rọ̀ tí mo fẹ́ máa fẹ́ nípa yìí tó tọ́ ni àbí èso tán ọjà lọ́dọ̀ ọjà lọ́dọ̀ tó àyè màkà nípa pínlẹ̀ ọ̀padà já sí i nílẹ̀ ayé bì pé ọjà ti dáadáa fún mi ni àbá ìdá ni ọjà ti àyìnbákan nípa kí ni ọjà àbádé rẹ̀ tọ́ba ti lọ́la gbẹ̀jà kìyàm pé dáadáa ni màá rí ìdíra ni àbúrò ti sábà fi kí n borí ikú pàdé àyìnbákan yẹn náà máa fà tó lẹ́ni tí ọmọ mi tọrọ ọjà sí tí ó ti bẹ̀rù gbogbo bí tọ́ba lè kọjá sí irú wọn yìí máa rọ̀ wọn lọ́rùn bàjẹ́ láti bẹ̀rù sọ̀tọ̀ sísọ tó sì máa báwo ló ti ṣe dájú lọ́wọ́ àjẹpẹ́ nù rẹ̀ iná ni wọ́n ti ń gbọ́ rẹ̀ káwọ́ òbí lẹ́nu ìṣòro ọ̀nà ọ̀jẹ̀. bákan náà nínú tí máa fà sí ìròyìn ẹlẹ́dẹ̀ tó tún máa ń tàkà láwùjọ onáni ànífà agabangebe ìwà mùnáfì nítorí pé àwọn mùnáfì kéèyàn abúlọ́mọkùnmọ́lá ìmáa wà láti dá lọ́dọ̀ gbogbo èèyàn wọ́n fẹ́ dá lọ́dọ̀ wọ́n fẹ́ dá lọ́dọ̀ wọn máa sọ fún kóòtù lérò fáwọn ọ̀fẹ́ bá bìkan jẹ́ torí ẹ̀ ọ̀tọ̀ ló ti tún ó gbé wá báyìí ọ̀tọ̀ ló ti tún ó gbé lọ bẹ́ẹ̀ lómi wọ́n sọ tó tù mẹ́yìn nígbà tó bá dọ́dọ̀ yín ojú òtútù mẹ́lòmí òun náà ni wọ́n sọ nígbà tó bá dọ́dọ̀ tiẹ̀ náà ó sì ti kọ́jẹ́ pé yín náà ń bẹ nínú ẹ̀jẹ̀ yín kí ẹ̀ máa fẹ́ kí wọ́n bọ́ ọmọlàkejì fún yín kí wọ́n bọ́ ọmọlàkejì níwájú yín tí wọn bọ́ ọmọlàkejì jẹ́ níwájú yín inú yín ti ẹ kú padà máa ẹni tó wá fọmọ làkejì jẹ wájú yín yẹn yóò tún pé tiyín náà lọ bẹ́ẹ̀ lómi yóò tún bẹ̀yìn náà jẹ níwájú ẹ̀ nítorí pé bí mùnàfíkì ti fẹ́ lé nìyẹn mùnàfíkì fẹ́ dá ó tún fẹ́ dá torí ẹ̀ lọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá ọ ló ti sọ nínú Al-Qur'an nínú Suratul Ahzab onílẹ̀ ilẹ̀ yẹtẹ̀ ìmùnàfíkò والذين ملعونين أينما سقطوا أخذوا وقتلوا تقتيلا الله من يوكي أو منافق ولا جفن وأبدا أنكروا يلجتا أنقي أنقيوا أنتوا جاروا nínú kí wọn lọ dẹkùn rẹ àbí ká tẹ ìwà nabi muhammed sallallahu alayhi wa sallam ti wa kọ́ wọn ò ní lè bọ́ gbé màdínà papọ̀ ìwọ̀n bá díẹ̀ nínú wọn ní òkú tó lè gbé ẹ̀bá bí bá wà ọlọ́run lẹ́ni tá a lánà ni wà ẹni tá a ti sépè fún ni wà ibi kíbi tí a bá ti rí wọn ẹ máa pa wọn ní pípa gidi kí ló kó bá wọn ẹnu náà ẹnu ló kó bá wọn tọrọ àwọn ti já síbẹ̀ nínú tí máa fa kéèyàn máa gbé ìròyìn ẹlẹ́dẹ̀ka òun náà pé èèyàn dẹ́mù náà bẹ̀rẹ̀ alágàbàǹgẹ̀bẹ̀ olùdókítẹ́tọ̀ ajáwò kọ̀jẹ́kù kọ̀jẹ́yẹ àwùjọ bìlẹ̀ nínú tí tó máa ń fà sí ìròyìn ẹlẹ́jẹ̀ tó fi máa ń tẹ́ka nínú àwùjọ onáni mọ́rọ́dún kọ́lù àárẹ̀ ọkàn dáàrẹ̀ bá ń bẹ nínú ọkàn èèyàn òsì tàbí ṣùgbọ́n ẹnu rẹ̀ ò ní dákẹ́ ẹni dáàrẹ̀ bá ti ń bẹ nínú ọkàn rẹ̀ kò ní fi ètè mẹ́tẹ̀ láíláí nítorí wípé inú ń bí sẹ́nìkan ọkàn rẹ̀ ń sẹ́nìkan ọkàn rẹ̀ ń bàjẹ́ sẹ́nìkan ìlara ń dàlá àmúsẹ́nìkan kéèta ń bẹ fún lórí ẹnìkan kọ̀fẹ́ rẹ̀ nìkan pẹ̀lú dáadáa ọkàn fẹ́ràn orí ara rẹ̀ lásán ni kọ̀fẹ́ dáadáa kọ́ mọ̀láṣẹ́ gbogbo ẹni pẹ́ẹ́n tí ara rẹ̀ lásán ń bẹ lọ́kàn rẹ̀ irú wọn kò lè jìnnà sí wọn pẹ́tẹ́ fáwọn náà máa ń gbé ìròyìn ẹlẹ́dẹ̀ ká bẹ́ẹ̀ni ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó sóore fún nípalùkù nínú ilé ayé wa kò sẹ́ni náà wọ́n lọ́ àlè kò sẹ́ni náà sẹ́nìkan lè takọ́ sí nínú ilé ayé wa yìí àyàfi tí wọn náà bá yájú dáadáa kó wúra rẹ tọba yájú dáadáa tọba wúra rẹ wàá rí i pé wàláhì ìdẹ̀ra ọlọ́run ọba tó ti pẹ́ ní tó jẹ́ tálákà jù láàrin wa kó lè kà á ambọ̀tìbọ̀tì ẹni tó lọ́wọ́ bá fòkun jù láàrin wa ìdẹ̀ra ikọ̀ kíkọ̀ èyí tá a lè mà nínú rẹ̀ á lè kà á ambọ̀tìbọ̀tì tá a lè mà. torí délé ní ẹ bá do ajọ́ kẹta ní ẹ jọ ńlára ní ẹ jẹ́ onínú bíbí ní ẹ̀yàn kéèyàn jẹ́ onídókòwò ẹni tí ọ̀fẹ́ dáadáa fọ́mọlàkejì ẹni tó seke bíi kọ́bàjẹ́ kọ́dàrú kó dojúbolẹ̀ fọ́mọlàkejì ní máa bẹ lọ́kàn rẹ̀ irú àwọn eléyẹn tó bá rí tí ń dáa fún ọ torí tí ń yọ torí tọ́lọ̀ wọn bá bù fún ọ torí kọ́wọ́ rẹ̀ rókè nítorí dájú ni ké ìbànújẹ́ ni wọ́n máa fún wọn ọ̀dájú ike akọ́ máa fún wọn lára ọ̀dájú ike irú wọn wọ́n sùn wọn ní rọrùn sùn ọ̀yà ya wọn ò ní rojú yá nítorí ìlara nítorí kéta nítorí kọ́fàdé kọ́mọlàkè gbogbo ẹni tó bá ti rí bẹ́ẹ̀ nù rẹ̀ onígbó ìsọkúsọ náà máa sọ nípa rẹ̀ ìwọ rẹ̀ ní tẹ́jọ́ mọ́tò dira ni ìgbọ́dọ̀ orí sísan náà lẹ̀ lọ́dà aláàánú oníkàwọn èèyàn máa wá arajà ti láàrin làwọn èèyàn máa wá àánú ń látàrí fún wọn máa rọjà ní tàwùtìwìtì tí wọn ti tẹ́lẹ̀ tàwùtìwìtì àkàràmọ̀kọ́lá yọ bẹ̀rẹ̀ sí ní sè lára rẹ yọ mọ wá gbogbo ọ̀nà tí ó ti bàjẹ́ jẹ tọ́ba tẹ̀ tún ma lórí pé kọ̀fíọ́ kò sì fi ọ́ rí ọmọ lórí tí ń bẹ́ nù rẹ̀ kọ̀ba tẹ́ pẹ́rẹ́ yọ mọ mórúkọ rẹ lọ sílé adáhùnsẹ̀ yọ mọ mórúkọ rẹ lọ sílé babaláwo àwọn ẹlẹ́bọ lóògùn ó kọ̀ ló ti sàkúlẹ̀ lọ́dọ̀ àwọn gbogbo àwọn akọ́kọ̀ tí bá adájú wọn ó kọ̀ yọ wà lọ́dọ̀ àwọn àwọn àjọyọ̀ wọn bẹ̀ wọn lọ́wọ́ ẹ̀sìn ọ àwọn èèyàn abú wọn bẹ̀ wọn lọ́wọ́ ẹ̀sìn ọ torí kí ni jama torí kọ́ ń ta jù lọ. wàlà àkọ́wé wàlà àkọ́wé gbogbo ọ̀nà ni ọmọ wa gbogbo ọ̀nà ni ọmọ wa fi kárí pé wọ́n túkọ̀ rẹ láàárọ̀ ọ̀la ńgbà táwọn bá dọ́jà tí kò ní dé dẹ̀ lérò pé tí wọ́n bá ti dọ́jà mi àyè ó sílẹ̀ fáwọn fáwọn náà ló máa dà ókè ó lè má dọ́jà má lóòótọ́ ṣùgbọ́n kọjá pé irú rẹ mẹ́wàá mi yóò dípò wọ́n gbà tí wọ́n bá lọ irú rẹ mẹ́wàá mi báwo tọ́jà pọ̀ ọjà tí wọ́n náà tún máa ta wòtìwòtì bíi tiẹ̀ ẹni tó wá sí ọ tó lérò kó ń ba tiẹ̀ jẹun wọn wà máa bẹ lójú kan náà nítorí pé obìnrin ọ̀fẹ́ sí ó sera rẹ̀ obìnrin ọ̀fẹ́ sí ó sera rẹ̀ akramakumullah ọ̀rẹ́ ní tẹ́jọ́ dídé tẹ́jọ́ ń tajà oríṣi kan náà láyé ibi kan owó kan náà tíjọ́ bẹ̀rẹ̀ owó iye owó kan náà tíjọ́ bẹ̀rẹ̀ owó nítorí pé five hundred thousand naira five hundred thousand naira lóníkálukú yín ti bẹ̀rẹ̀ òwò ṣùgbọ́n náà ọba aláàánú níbi káràkátà níbi káràkátà ìwọ wá jẹ́ ẹni tó ṣe fọkàtà oní àmánà ó kì í jàǹbá àwọn ẹni tó ń rajà lọ́dọ̀ wọn àwọn wá rí i pé pẹ̀lú bó ṣe ń bọ̀ yìí báyìí kò ní í dá kọjá kí gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àti gbogbo ojoojúmọ́ fẹ́mi rẹ sí wàhálà bọ̀ lórúkọ wà jáwọn yìí fún ọ kọ́ ọba tẹ̀sán kọ́ nítorí pé ntọ́ba ti le tọ́ba ju ọ̀gẹ̀dẹ̀ lọ eyín eyín tèmi ọ̀ra ẹ bá jẹ́ kí n máa wá rà nídìí ẹ̀rí ẹ̀rí wọn ti ń ra kí n sì máa sanwó bí mo bá ti ra èmi ọ̀fẹ́ kẹ́nìkan kọ́ kọjá sí mi lọ́dọ̀ láì jẹ́ kó ti gbowó rẹ̀ àwọn bá ní rárá rárá àwọn ti gbọ́ àwọn ti gbọ́ náà ni pọ̀lọ́ àyè ọ̀kọ́jà gbẹ́nìkan lọ bọ́ ti gbọ́ àwọn subhanallah ìdá kan nínú àádọ́ta owó tó mú wa ìdá kan nínú àádọ́ta ọjà kan kó fún ọ lówó tí wọ́n mú wa àwọn kọjá fifty million naira wa nígbà tí wọ́n wá kọjá jù ó tó tírélà wọlé tírélà tẹ̀lé tírélà tírélà tó tẹ̀lé tírélà káńtà tẹ̀lé tírélà ilẹ̀ gbogbo akọjá tá sí àtúnlọ sọ̀rọ̀ àyè lọ́dọ̀ àwọn èèyàn mi gbogbo rẹ̀ òkú gbà àtúnkò títí títí ó tún fi inú àwọn ilé wa dá tó ń sùn àtúnkọjá abẹ́rẹ́ kẹ́tẹ́ gbogbo àwọn ẹni tí ń bá rí ẹni tí inú ti rún tẹ́lẹ̀ sáàrí ọkàn tà láàmú tẹ́lẹ̀ arákùnrin báyìí náà láti owó báwo wá tóbi wá jẹ́ pé wọ́n já títí wọ́n sọ títí ayé ọgbà òkè ọgbà ilé ọgbà àdúgbò kan ọgbà. díẹ̀ nínú àwọn èèyàn ìní òrònú lọ sí ibi pé bọ́yá ọlọ́run ọba ọ̀ràn láàánú kàtí bọ́yá ọlọ́run ọba ó ní kí wọ́n sànù rẹ̀ látàrí òdodo rẹ̀ látàrí ìjẹni tó ṣe kọkàtà rẹ̀ bọ́yá ọlọ́run ọba ti sí nàá bọ́yá ìyàn kan nínú ẹgbẹ̀rún ní òrùbẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn yòókù ẹgbẹ̀rún wọn yòókù ó dín kan níbi gbogbo wọn máa rò ọmọ ẹni pé kọ́ mẹ́jẹ kó ti fi hàn ayé lé bikini tó bá ní ọ́ ọ̀nà àmúnáfíkì ni ó ọ̀rẹ́ mi ti abẹ́rù ọlọ́run pé kí ni kí ni wọ́n jókòó rẹ̀ ayé sọ ní ìsìn ó ti fi hàn nù abẹ́rẹ́ tí gbogbo agbó tó lù lọ sí jáde lẹ́yìn tí gbogbo agbó bá lù ní máa wọlé hmm, hmm, dúnìá ìdí òṣèlú wa ẹnìkan ló ti gbogbo sọkúsọ ń gbogbo ń gbogbo èyí táwọn èèyàn sọ wàá fọwọ́ lẹ́ran yóò ha ayé ìmàlẹ́ pọ̀ ọmọ èyí ń fẹ́ ní kọ̀rọ̀. náà tí wọn fi máa wádìí ìbòlò ìrorò. Ṣébẹ̀ yìí sọ wípé ojú alárò ti kìí túlẹ̀ àrùn bí ojú àwọn olókòókò kọ́ bí ojú àwọn abẹ́rẹ́ ìpìlẹ̀ rẹ̀ kọ́ ojú tiwọn wọn ni yóò túlẹ̀ àrùn náà látàrí sọkúsọ látàrí ìwé kówè látàrí múyìmáyì wọn máa fẹ́ àwọn wádìí ẹ̀. àwa wá díẹ̀ iye kan náà ni wọ́n jọ fi bẹ̀rẹ̀ owó bóòlù tiẹ̀ ti lè wá rí báwọn á wá díẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí wádìí tí ọ̀tọ̀ nù táwọn olórí ibú bá wádìí wádìí wádìí wádìí wádìí fún wa rí pé à ọmọ yìí mà arákùnrin yìí mà ìyá yìí mà ọmọ dàbí ìgbà tó ti kọ́ pa dúró papọ̀ mọ́sápa ọmọ ọjà yìí náà ní ìrà ẹjọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹjọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn abẹ lórí ìwádìí náà ní ìwádìí aburú yìí ni wọ́n máa wá ṣe lọ títí ńgbà ọ̀gá rí kankan ẹ̀dọ́ ògbó ló ṣe ló ṣe. jẹ́ pé ìwọ náà ògbó ìwọ náà ṣe ọ̀kà fún náà nítorí pé gbogbo kó wa àwọn èèyàn láyé nìsín làwọn wọ́n rí pé tọ̀ ọ̀dà bọ́yá ìlú wo ló ti kó wa ìlú báyìí ló ti kó bá yóò bá ó lọ lù wọ́n bá ní kútu káyọ̀ tí ò lè padà bẹ̀ mọ́. Ah, ah, gbogbo ní ìlú àwa ń àwa ń lọ bíi àwọn ọmọ ẹsẹ̀ ìrànlọ́wọ́ báwọn obìnrin tí ọ̀lọ́kọ̀tọ́kọ ti fi wọ́n lẹ̀ ó ní owó àwọn ọmọ òrukàn ní fi ń sowó owó àwọn òkú owó àwọn tó ń fáwọn àwọn obìnrin nje wọn ìní ń jẹ ń gbowó látòkèrè ní owó àwọn ọmọ tó ní wa ìlò ń jẹ tọ́lá ní ẹgbẹ́ ọ̀gbìn ní ọmọ tuntun bọ́yìí ìdí ẹni tó fẹ́ wọnà jahannama ní rọrùn ọ̀pọ̀ ní wà yorùbá wàláhì wọn ìbẹ̀rù ọ̀lọ́ àwọn ọ̀pọ̀ káwọn òkú ní ìsìn kí wọ́n sọ àwọn sísàlẹ̀sàlẹ̀ ọ̀gbọ́n náà jahannam àmàláyé ń bí bẹ́ẹ̀ sí ẹnu wọn pẹ̀lú wọ́n fi àwọn burúkú wọn fi ja àtẹ̀yìn burúkú torí pé àwọn fẹ́ sọ̀tọ̀ àwọn fẹ́ wúlò àwọn náà àtọ̀kọ̀ dá ẹ dákun kí ló kàn kí tiẹ̀ ti jẹ wọn gbowó jẹ ni wọn jówó jẹ ni ńgbà tó kówó jẹ wọ́n gbà ńgbà tó kówó jẹ wọ́n jí pẹjọ́ mọ̀nà owó tiẹ̀ sọnù ni tó fi pé ìwọ ni bàbá ńlá lọ́ọ̀yà gbogbo ńlá yìí tí máa wá fún gbogbo ńlá yìí owó ti owó tiẹ̀ wọ́n gbé ni tó fi wá pé gbogbo gbogbo ọgbà bí ọba fẹ̀sùn kan lágbájá yọ fẹ̀sùn kan tamẹlú yọ fẹ̀sùn kan dóòlà a'udhu billahi minash shaitani rajim nínú tí tó máa fà ó náà ní kéèyàn bilẹ kéèyàn bilẹ a'udhu billahi minash shaitani rajim kéèyàn má ní nǹkan pàtàkì déédéé kọjá kó bilẹ kéèyàn bá ti bilẹ wàláhì yóò rí nǹkan torí pé bọ́lá ti dá wa ọlọ́run ọ̀dá wa fún pé ká má fọwọ́ wa sí kàkà ọ̀dá wa fún pé ká má fojú wa wò kàkà ọ̀dá wa fún pé ká má fetí wa gbọ́n kàkà ọ̀dá wa fún pé ká má fẹnu wa sàn kàkà ọ̀dá wa fún pé ká má fi ẹsẹ̀ wa rìn lọ síbi kà tó bọ́lá ti dá wa ọ̀dá wa fún pé ká má fọpọlọ wa rò kàkà tí ìbá ti wá ti gbogbo tọ́lọ̀ ti fún yìí ti dáadáa wàlá ẹ̀ ti ti dàkejì tọ́lọ̀ ti dá wa rìn nísìnyí àtọ́rọ́mọ̀kọ́mọ́wá ẹ̀yin ṣe mẹkáníìkì tírélà so àwọn tó sì le jù nínú ẹ́ńjìnì tírélà lọ́lọ́wọ́n bá fún yín mà ó wá jẹ́ pípé gbogbo lẹ́yìn tí wọ́n bá lè tún tírélà ṣe dórí ń tẹ́ ẹ̀ máa gbogbo wọn máa darí àwọn èèyàn sọ́dọ̀ ọ̀hún kẹ́tí adẹ́ bá fẹ́ fowó tó ọ̀dọ́ lágbájá ni ẹ lọ wọ́n wá tó tírélà sínú ṣọ́ọ̀bù yín ọlọ bí tírélà ọgbà ẹ ti tẹ̀tẹ̀ wà lórí tírélà kínní ni gbogbo ní tírélà ọgbà yìí wọ́n wá jókòó síwájú yín kálukú wọn pé ẹ dákun ẹ yára dámátúrú làwa ń lọ kánú làwa ń lọ mọ̀nkùnú làwa ń lọ ẹ dákun ara kẹ́fì làwa ẹ dákun abákálẹ́sẹ̀ làwa ń lọ ẹ̀yin náà wá ń jẹ́ kí gbogbo ọwọ́ yín méjèèjì kò sí ìjọsìn. ẹtún kọkọ lọrọ pé oke kóòtù lọ ẹka ma má bì alákìíní wo lọ ẹkọ wa bì táwọn máa ti wáyé lẹ táwọn máa ti gbogbo wa mú yẹn ra yìí dákun má gba tèmi jẹ Ọlọ́run má gba tèmi jẹ. náà pé lọ nìkan gbé bí àbí bòlì táwọn bá ti iná máa máa máa rìnkúrìn máa ní wọn máa ń ráyè ròkèrò ìdílẹ̀ ìní máa kún pàápàá jùlọ táwọn ẹni tó dilẹ̀ o náà bá jẹ́ ẹni tó lé egun lápá bí ọ̀dọ́ àbábàlagbà tí ò sí ìdàgbà jù bí àwọn obìnrin tó jẹ́ kí àwọn máa dilẹ̀ púpọ̀ sẹ́ni tó wá dilẹ̀ náà tó sì bá tó ń bá a jà tó sì ti ta tó ti mú takú síbi kan bíi tírélà tó takú níbi tọ́nà ò ti da fún àkàrà mọ́tò mọ́tò èrò wọn máa ráyè kí wọ́n máa gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ká torí ẹ̀ akramakumullah anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadith tọ́fẹ́ sẹ́yìn oní ọ̀gọ́sẹ́ni khamsan qabla khamsin oní ẹ̀sán àmúlò nǹkan márùn kí márùn tó dìpọ̀ rẹ̀ fún yín hayataka qabla mawtik tí àmúlò gbèsè ayé rẹ̀ kó tó di kó tó dé gbèsè ayé tá a wà ń bẹ̀ yóò lásìkò iye ọjọ́ tó tọ́lọ́ ti sọ kó lò ó nílò jù bẹ́ẹ̀ lọ tọ́jọ́ bá ti pé lílọ lọ́nlọ́ shababaka qabla haramik ànábì ní ìgbà ewé rẹ kó tó di gbogbo níjẹ́ òní wọ́n bí wa bóò ní kálukú ń ríra rẹ̀ ní ìgbà tó wà lọ́dọ̀ àìmọye nǹkan ló lè ṣe ní dáadáa dáadáa dáadáa tó kùnà láti ṣe ògbó tí wàá wọlé wàá bọ̀ ní gbogbo ọrùn tí ń di funfun kọ̀mọ̀sí ọ̀dà lè fi pa bá a bá kọ̀dà pa títí kọ́dà tọ́dà ń bá dé ìta àníbi jẹ́ náà kọjọ dàbí ọjẹ dúdú tá a bá fi pátítí kò lè pé kí irun ó tún padà kó di dúdú padà tí n bá ti ń di funfun ń di funfun náà nìyẹn bẹ́ẹ̀ náà ni anábì sallallahu alaihi wa sallam ó ní pé náà ṣe kọbìlẹ sọkìrì ẹ lo ìgbà tẹ káàdì kó ṣe òtó dé torí bí máa sábà dé lẹ́yìn ìgbà téèyàn ti ní ó náà láì ní bẹ́ẹ̀ náà ni anábì ní fọrọ gàgà kọbìlẹ ṣọkìrì ìgbà tó rójú káì torí gbogbo ẹni tó lójú lónìí àìrójú ní ọgbà ẹ̀yìn bákan náà fẹ àjàgà ọ̀bùlẹ̀ márọ́bì ẹlògbàdé gbádùn kó tó dá rẹ̀ mọ̀ yín lọ́wọ́ torí gbogbo ẹni tó gbádùn ó kú palẹ̀ mọ́ àárẹ̀ òbí torí délé ìgbésí ayé wáyé ilé àdáwò ńlá ni wọ́n wá téèyàn bá máa tiẹ̀ lò tó lò dáadáa àwọn ni ó tà sí igi ẹni tó bá lò tiẹ̀ bá tó tó bá fi kóra ma lọ́wọ́ àwọn ni wọ́n padà ní àsìkò tí kò sáyè fún yàmá láti padà lọ sàtúnṣe àbátúnṣe wo lèèyàn lè ti gbanú sàárì ó ti parí ó ti parí náà nù ẹ wà kò tíwèé kékeré yìí sanabi sallallahu alaihi wa sallam tó fi yé wa ó nígbà tí wọn bá sìn yàn sínú sàárì àwa tá a sìn tá a sì bó mẹ́pẹ̀ àní ti kú mbẹ tọ́lọ̀ wọn tó fi dẹ́nu rẹ̀ padà sí la yóò sì máa gbọ́ bá a ti ṣe dúró yìí yóò máa gbọ́ ohun ẹsẹ̀ bàtà wa tá à gbé yìí yọ ọmọ pọ̀ tó tó bá jẹ́ kí wọ́n tẹ̀mí padà tó kù lára òkú sì ń gbọ́ ohun ń gbọ́ ìró bàtẹ́ ẹsẹ̀ wa kí ló mú kú má tiẹ̀ pé ẹ̀yìn ẹ̀yà má lọ owó lábí ní sí yìí. torí ẹ̀mí dáadáa padà sí lánà sàárẹ̀ ọ̀dà bí ẹ̀mí tó wà lára rẹ̀ kó tó wọnú sàárẹ̀. tó bá pàṣẹ alọ́ bu ẹni tí ti kú mọ́lẹ̀ mọ́.

á túlẹ̀ ní àbájọ ọ̀dájú bá wọn kọ́ dùn àwọn sọ̀kan ọkùnrin wọn dùn pé ta ni sọ̀rọ̀ mẹ́rin tẹ́sí wọn tó ti kú ni àfihàn kú o ẹ dákú o ẹ ní kú kó tó dọjọ́ kú o ẹ ò bá tún wúsàárẹ̀ wò pé kí lọ sọ àwọn kan ti sá lọ bóyá bàbá lè má mú lè dúró pé kí lọ sọ so ọba ní sí ìkú ni ẹ ò bá dà padà ní á tètè máa wá sọ ẹ ẹ wú sílé ayé ṣe nítorí tọ́lọ́ ṣe é máa sátọ́ tá a ti fi lára àdé tí ó gbé wálé mọ́. ó ti ṣe dúró bí ọyà tètè lọ wá emergency. ẹ ti ti fasọ mí sí lọrùn kọ gbọ́dọ̀ tó gbà tó kú wálé mọ́. torí kíni wọn mọ pẹ̀lú tó ti kú tó ti bàbá kò kú mọ́. wọn bá tọ ló kọ ládùúgbò. àkàràmọ̀ fún mi wọ ẹ rí i pé àpèjúwe ti kéré nù ìwọ ń gbọ́ àmọ́ lè sìn kankan mọ́ bẹ́ẹ̀ ni bàbá kú jẹun. ẹ̀jẹ̀ já tètè ṣe dáadáa ní ẹ̀jẹ̀ já sọ ẹnu wa ní kí láǹfààní kí wọ́n gbé wa síta rí wa mara wa loda apàdà wa mara wa pété tá a ṣe láyé kò lè já ara lè dẹ̀nà wọ̀ ọmọ ò lè ṣe kó fi ránṣẹ́ sí wa ìyàwó ò lè ṣe má kó fi ránṣẹ́ sí wa ò lè kó fi tẹni tó kú ẹni tó kú tiẹ̀ ti dé bá òbí dé bá a ọlọ́run dàpọ̀ jẹ́ kí dáadọ́ máa dé bá wa ilé ayé wa yìí wọ́n bá ọ̀rẹ́ ká bẹ̀rù ó yẹ ká máa ronú pé ọjọ́ kan ọjọ́ kan gbogbo ọmọ pamọ́ ọmọ sọnù lọ́dọ̀ ọlọ́run máa bí wá ní nínú tó bá jẹ́ tó jẹ́ kí ìròyìn ẹlẹ́jọ́ pọ̀ nínú àwọn àwùjọ wa. òun náà ní ẹ̀gàn ẹ̀gàn ti pọ̀ jù ẹ̀gàn tó bá ti pọ̀ jù àwọn èèyàn onírọ́nà lọ́la yìí wọn ò ní rọ́nà lọ́rọ́ làbíyá torí pé kò sẹ́nìkan nù wa wàlúwàhì kò sẹ́nìkan nù wa mo tún búra ní lórí sẹ́nìkan sọ̀rọ̀ rẹ lẹ́yìn láìda tọ́lọ́ wa nìkan dákẹ́ ọ létí tó fojú rí wẹ́ni náà gbogbo wa ni ó dùn kódà kó ti pé ntọ́sán ara rẹ lọ́wọ́ wàláhì yóò dùn à bọ́lọ̀ ti dọ́ mi yẹn ní yorùbá náà ti sọ lédè kúkúrú pé àpọ́nlé lára ń fẹ́ àrò ọ̀pábò ó dáa tó bá jẹ́ kí bá a ṣe rí nù kí ló wá dé àwa ti mà ibi tẹ́nìkan bá sọ̀rọ̀ tiwa lẹ́yìn láìda yóò dùn wá nítorí tó wá rọ àwa lọ́rùn láti máa sọ̀tọ̀ mọ́làkejì lẹ́yìn láìda ó sì jẹ́ pé sátìrí bá tú láyé yìí kò ní fara rí lọ. báwo wá ní lọ́la òkèèyà rẹ̀ náà dà iṣẹ́ ńlá kan bẹ àjẹ́ máa tá a bá fẹ́ wà gbogbo ẹ̀sìn wa yàtọ̀ sí káwọn sí tọ́lọ́ wọn bá ní ká sí ẹ sọ ọ̀rọ̀ a sọ tó kò bá wa lọ́dọ̀ ọlọ́ ẹ má jà sọ ọ̀rọ̀ tá a sọ dàbí ìgbà tí èèyàn ti fọdún méjì ó ti fi dáko kọ̀ wá kéré òkú ìta tó ń bá a lọ náà ni ọlọ́run ti ń bá arọ́ jòjò tí mẹ́tọ́dún méjì ti pé gbàkú ọdún méjì ńlọ́wọ́ kéré òkú ọwọ́ kójọ síbi kan náà wá rí kélé máa hàn lọ́ba fọwọ́ ara rẹ̀ dáná wàlúwàlú bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹni tí bá ń sọ̀rọ̀ mọ́lá kejì lẹ́yìn láì dáa àbádé ìmọ̀ sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dá láwùjọ kọ́ dá kìí dá lórí ẹni tí ń sọ kìí dá lórí ẹni tí wọ́n sọ sí ìmọ̀ kóbá èèyàn ìsìmọ̀ kóbá àwùjọ. ẹgbẹ́ tó náà ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ oníyà ayuha alladhina amanu ijtanibu kathiran min adh-dhanni inna ba'da adh-dhanni ithmun wa la tazalzalu wa la yaghtab ba'dukum ba'da. أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فاتقوا الله إن الله تواب رحيم ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wọn ó lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ jìnnà ẹ jìnnà tí ọ̀pọ̀lọpọ̀ àgbàdídá ká máa dábàá nítorí kàn wá àkọ́tà dédé rí bẹ́ẹ̀ báyìí náà ní tòbí jẹ́ pé àbá abúyí ó ti pọ̀ jù wọ́n dábàá sí èèyàn tí ọ̀sẹ̀ kọsẹ̀ wọ́n dábàá sí èèyàn tí ọ̀daràn wọ́n dábàá sí èèyàn tí òwú abú kó wù abú ọlọ́run bá ní ra fún un kóra pàtàkì nínú ma tọkùn kí ara yín o ok ẹ̀yin lẹ la àlùjáná na náà ẹ dákun ẹ lọ ẹ lọ ẹ lọ sí mi ọba Ẹlẹ́dàá wa ẹ̀yin èsì wájú Ọlọ́run ọba mọ gbogbo nǹkan kí lẹ́yìn mà á má nǹkan kan wà pa Ọlọ́run ni ẹ má má tọkùn ara yín yín kò sì máa sọ̀rọ̀ ọmọ làkejì lẹ́yìn rẹ̀ láì ọba sọ gbangba yín kò gbọ́dọ̀ máa pẹ̀sán apá kan gẹ́gẹ́ bá apá kan tí wọ́n ń pẹ̀sán rẹ̀ náà ti fẹ́ òun náà gbọ́dọ̀ pẹ̀sán ẹni tí ń pẹ̀sán rẹ̀ ìwọ tó ń pẹ̀sán kò ní wù ọkọ pẹ̀sán rẹ̀ má pẹ̀sán ẹni kankan tiẹ̀ náà ọlọ́run kí ló dé torí pé àpèjúwe ẹni tí wọ́n ń pẹ̀sán ó dàbí àpèjúwe ẹni tí ń jẹ òkú mbẹ́tì ọmọ làkejì rẹ̀ gbogbo bá ti kú lẹ́nu. tẹ́mi ti kúrò lára rẹ̀ ó ti dòkú mbèsì bí ìgbà tó ń jẹ òkú mbèsì ọmọ làkejì rẹ̀ á gbogbo yín lẹ́ kórìíra rẹ̀ àbí ta ni ò ní láti jẹ òkú ọmọ ìyá rẹ̀ tó bá bẹ́ẹ̀ wọ́n ti tọ́kọ̀ wọ̀ adẹ́kọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ìlànà àtọwọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tí máa gba tútù bá ní àti kẹ́lẹ̀ wọ́n ní kí ló dé ẹni tí ń sọ̀rọ̀ ọmọ làkejì rẹ̀ lẹ́yìn láì dáa tó fi fi wú ẹni tí ń jẹ òkú ìbejì ọmọ ìyá rẹ̀ wọ́n ní tọ́pàá ni ó nítorí pé ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa kò síbẹ̀ nígbà tá à ń sọ kò sì mà pa ń sọ̀rọ̀ òun lẹ́yìn láì dáa wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni òkú ìbejì tí ẹ̀mí ti bọ́ lára rẹ̀. kò lè máa fẹ́ nìkan ká ń jẹun àpèjúwe ti rẹ gidigidi ẹni tẹ́yìn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ẹ̀ ti sọ lójú ẹ̀yìn lẹ́ ti sọ ok òun ọ̀mà fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn láìda àpèjúwe yín dàbí tẹni tí ń jẹ òkú ńbete rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ni torí pé òkú kan kì í mà pé wọ́n sàn lọ́gbẹ́ má òkú kan ò lè àpèjúwe ṣe déédéé ìdí tá ló tẹ mọ̀rọ̀ sọ́tọ̀ lọ ọlọ́run ọba ẹlẹ́dàá náà ni ọba tó kọ́ wa lọ́rọ̀ torí ẹ̀ Al-Hasan al-Basri rahimahullah ó ní al-ghibatu thalathatu àwùjọ yìí olórí ti mẹ́ta ilẹ̀ gan máa gbà wá kulluha fi kitabillahi ta'ala mẹ́tẹ̀ẹ̀dá sì ń bẹ́ẹ̀ al-Qur'an alákọ̀ọ́kọ́ al-ghiba ghiba ni wọ́n ń pè ẹ̀gàn. ألا يجد الإفك الرم ألا البهران البهتان يدور الله متى تايوان ما القرآن يقول نوانك هي الغيبة يعني الغيبة فهي أن تقول في أخيك ما في ما هي في أوصو ما هو في إن تنت لا روما يعني أوصو لنيني أجلي أكيد أما يا وانك ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe lẹ́ni tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ gùn sábàbẹ́ ra bàtà ní sọ bàtà sáìsì tiẹ̀ ò sí no size London àti màgbébọ́lọ̀ tó ṣe àmọ́ aṣọ lẹ́yìn rẹ̀ kékeré ni ẹlẹ́sẹ̀ lẹ́yìn rẹ̀ àti màgbẹ́sẹ̀ rẹ̀ rí ẹ̀gbẹ́ tọ ẹlẹ́kejì òun náà ni alif irọ́ èyí àtẹkùnlẹ̀ fíìhì máa bàlágà kàánì òun náà ni kọ́ máa sọ nípa ọmọ ìyá rẹ̀ ń tọ́ gbọ́ fáwọn èèyàn ń sọ ń pa rẹ̀. tẹmẹpẹlẹ yìí náà wà ìwọ kọ́ lọ sọ ìwọ kọ́ lọ lọ lọ dáadáa pààrọ̀ rẹ̀ ọgbọ́ pé gbogbo èèyàn ń sọ ni nítorí ọgbọ́ pé àwọn èèyàn ń sọ ni wọn náà ń sọ eléyìí náà ọ̀rọ̀ ẹ̀yìn o ẹ̀gán ni o láàmú tó ti léwu. ẹlẹ́kẹta òun náà ni albuhdan fa an taqula fihi ma laysa fihi kọ́ ọ sọ ike ń bẹ lára rẹ̀ nítorí òsì lára rẹ̀. ó lé ní gbẹ́wìrì ní olórí ikú olórí ikú tó.

gbogbo tí ò sójú wa á sì máa wí á sì ti torí rẹ̀ lọ́ọ́ yọ àdá bí ẹni tí ò ronú pé hey ọba tó mọ̀ dá wa nǹkan kan pamọ́ sí ọlọ́wọ́ ọba yìí sábò sí tẹ́nìkan yìí sábò sí tẹ́nìkan torí ẹnìkan gbogbo kálukú ẹrú la jẹ́ sí gbogbo kálukú ní òkè tètè òkú tọ́ba ti lọ́ọ̀la gbẹ̀ǹdà ìyá àná akọ́nàmọ́kọ́mọ́ wa gbogbo àwọn nǹkan yìí ọlọ́wọ́ ọba ti lé wọn رحمه الله أني معاوية ابن قرة أصفهم أني لو مر بك رجل أقطع تأكي وكما قدر لكجا أقجا بسوا أقجا تقطع فقلت هذا أقطع طبعا أكي ون لما قلت قطع أتلقى ولد جلو لهم أبان أكي ون كان غيبة أتتاوني àjẹ pé ọ̀rọ̀ tá máa sọ ní ìsìn àmúra o àmúra o afọ́jú kọjá ó ti lọ sẹ́sẹ́ afọ́jú nù àti sọ̀rọ̀ yẹn akánu subahánàlá torí tá a bá sọ lójú rẹ̀ sínú rẹ̀ ó dùn níta ti mọ̀ pé a bá sọ lójú ẹni ń sọ̀rọ̀ inú ò ní dùn ẹ̀gànnú àmọ́ ẹnìkan ti rí ẹ̀kọ́ kọjá bá a lè sọ lójú rẹ bá a lè sọ á sọ mọ ẹsẹ wo ní bẹbẹ bákan náà bàbá yìí àwọn lẹni tí máa ń pèpè fún sọlá yìí lójoojúmọ́ ládùúgbò wa tí tọ́ bá kọjú sí wa á sọ àbá nìtọ́ á sọ eléyìí ò sínú pẹ́ńpá yẹn tó. bàbá àwọn aṣọ kájọ́ máa gbé káláyé rẹ ní tẹ́lifíṣọ́ lókè kálukú ọ ìtọ́ ti kọ́ ti sùn àti ti sùn sùhánà mọ́ pẹ̀lẹ́ ìtumọ̀ sí pé ìdánpẹ̀ lẹ́gàn. ó ní mọ̀ wá lọ mọ̀ wá lọ bá Abu Ishaq As-Sabi'i mo wá sọ tí mo gbọ́dọ̀ mọ̀ àwọn èèyàn kọ̀rọ̀ mo sọ fún un ó ní Abu Ishaq As-Sabi'i olùmọ̀lá ni olùkọ́lọ́sọ ìdánpẹ̀ lẹ́gàn náà abu hurayra radiyallahu anhu ọgbẹgbẹ ọ̀rọ̀ kan látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam onímàáci al-aslami radiyallahu anhu ọ̀kan nínú àwọn sahaba anabi muhammad sallallahu alayhi wa sallam tó ti dìnnà láyé anabi muhammad sallallahu alayhi wa sallam ó múra rẹ̀ wá bá nàbí wa sallallahu alayhi wa alihi wa sallam ọwọ́ jẹ́ ìdórí ara rẹ̀ tó wà nàbí. lẹ́yìn gbogbo àwọn àwádìí tí anabi ṣe bá ti sàlàyé sáàbì anabi wa sọ lóko ọ̀pọ̀ àwọn sàhábà wọn sọ lóko títí tó fi anabi wa ni wọn ń tẹ pẹ̀lú àwọn sàhábì lọ́tọ̀ ó wá gbọ́ ẹni méjì nínú àwọn sàhábà rẹ̀ yaqulu ahaduhuma lil-akhar unzur ila hadha alladhi satara Allahu alayhi falam tad'ahu nafsuhu hàtà rọ́jìmá rọ́jìmá kẹ́lì ẹ̀ rẹ́lẹ́ ẹni tọ́lọ̀ ti kò láti wọ́n á ní ẹ̀mí rẹ̀ òjò nísìmí títí ó fi múra rẹ̀ wá bá nàbì sọ̀rọ̀ bá àdúgbò náà pọ̀ ṣe dìnnà tẹ́bù wá sọ lóko ní ìsọni lóko dájá tó fi kú dẹ́mọ̀ kọ́rọ̀ náà sọ ọ̀rọ̀ lù tọ́ wọ́n sọ bẹ́ẹ̀ ànábì ti gbọ́ pàtàkì àti àyànfọ́ máa ànábì ọ̀wá sọ̀rọ̀ kò sí bí ìgbà tó ń bọ̀ anábì wọn lọ ńlọ ńlọ nígbà tí wọn rìn díẹ̀ anábì bá rí òkú mbete kẹ́tẹ́kẹ́tẹ́ kan kọkọlẹ ẹ̀yìn na fúlẹẹnu wọ fúlẹẹnu anábì ní lágbájá àti tàmẹdùn kọ kọkọlẹ nàḥnọdẹ ya Rasulullah wọn ni wọn awa ni ìrẹ anábì sallallahu alaihi wa sallam wọn rò fún wọn pa wọn lé. wọ́n rò pé wọ́n pa àwọn lé ni wọ́n sì ti tẹnu wa rọ́ fọ̀kọ́ọ̀lì anábìnrin ẹnzílà ọ̀yà ìsọ̀kalẹ̀ fọ̀kúlà mẹ̀njí ìfẹ̀tẹ̀ hàzẹ̀ ìmọ̀ ẹ lọ jẹ nínú òkú mbẹ́sẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó wà lẹ̀ fọ̀kọ́ọ̀lì ayé anabi yẹ lọ wọ́n nílò anabi ọlọ́ wọ́n mẹ́ni yẹ kúlò mí hàzẹ̀ dáadáa ní tí ọ anabi ni fama niltuma min arọbi akikuma aṣáájú min alẹ́kìlì min àná anabi ni aburú kẹsì nípa àsọkúsọ tẹ sọ lórí ọmọ àyà yín ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ sọ ẹ̀kan tẹ́ pa ó burú ju ká ẹ nínú òkú gbèsè lọ kí ni wọ́n á yín rira ẹ̀yọ̀ bọ̀ anabi sallallahu alaihi wa sallam walladhi nafsi biyadihi mo fọlọ́ ntẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra o innahu al-an máa ń sẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáhùn lọ́wọ́lọ́wọ́ báyìí lafi anhari jannati yanghamisu fiha ń bẹ nínú àwọn akéré mabó odò àlùjẹ́nà tí ń wẹ̀ nínú rẹ̀ náà ni ẹni tí wọ́n ń báyìí ẹni tí wọ́n ń bú ẹni tó ń sálà kí ahán tó ń sálà kí ẹnu bọ́yọ̀rùpìn òǹtìrọ́nà lọ́wọ́ àjọ ọlọ ìwọ ló kù ìwọ ló kù ó kù bí dọ́gba akramakumullah anabi tó kura lé lórí pé mo fọ lọ́ntẹ́mì mi bẹ lọ́wọ́ rẹ̀ kura pé má yìí ti bẹ̀ náà lẹ́nu àbá ilé ẹ̀dá ẹ̀dí ká sọ ẹnu wa o mùsùlùmí lódodo mùsùlùmí tó gbọ́ lọ́ngbọ́ mùsùlùmí tètè múnáfìkì mùsùlùmí kìdí yóò sọ ẹnu rẹ̀ ìtọ́hàn àti ìtọ́pamọ́ nítorí kíni nítorí yóò máa bẹ̀rù kó wọn má jẹ́ kó òun jẹ òkú òun lè ti ọmọ ẹ̀yọ́ òun kò ní fẹ́ bóyá tútù bóyá gbígbóná sẹ́ni tó wù láti jẹ òkú òun lè ti ọmọ ẹ̀yà èyí ó sì sọ́ra fún ẹ̀gàn lójú ọ̀nà àti sọ ahọ́n rẹ̀ nítorí kọ́ mọ́ bá jẹ́ pẹ́ẹ́nu ni ó kó bá wá ẹnu ni ó mú wa wọ náà yorùbá máa ń sọ wípé ẹnu àwọn kọ́ mọ́ pa àwọn nítorí pé gbígbó adé ìpájà kíkán àbò kì í kán àbò kì í pàbò ẹnu àwọn ò ní pa àwọn wọ́n sì tún ní ìwọ̀ba lẹ́nu ìjọba wọ ẹlẹ́nu ló lè wá gbà àbá sọ ẹnu ẹ kìí ṣe pé pípa lásán yóò tún sọ ọ́nù jahannam wọ́n wọ̀ ẹnu ẹ yẹn yéésì pé ọ̀pọ̀ láyé yìí lásán ó lè pọ̀ láyé dandan téèyàn bá fẹnu wa rọ́ọ̀fù débi tí wọ́n pa wọ́n pa bí kéèyàn fẹnu bú ọ̀lọ́ ni kọ́ fẹnu bú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ̀rọ̀ wà láì wọ́n pa lábẹ́ òfin ọ̀la tọ́ba bú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ̀rọ̀ lónìí tọ́wá ní mo ti túbá àdìgbà àpọ̀ náà ó fi ọlọ́run lórí ẹ̀ ìdí nu ẹ̀rí káwọn èèyàn fẹ́ràn ìṣẹ̀rí ọlọ́run nínú sẹ̀rí ọlọ́ọ̀ni tó bá sọ̀tọ̀ kó ka ọkọ̀ ọmọlàkejì rẹ̀ lọ́sàn tó jùlọ òtútọ́ ọmọ ń parí nínú sẹ̀rí ọlọ́ọ̀ lè pẹ́ ọlẹ́sẹ̀ wàlúwàhí lọ́sàn ó lè ran ọ lọ síbi tó lérò tó padà di ìtàn tó di nǹkan gbàgbé láyé láì jù torí ẹnu ya hàn yìí sọ ahọ́n wa ẹnu kìí pààyàn lásán ó tún máa ń ba tèèyàn jẹ́ láyé lọ́rùn ẹ̀kọ́ صلى الله عليه وآله وسلم يوسف معاذ بن جبل رضي الله عنه وني كف عليك هذا وني صرف لي أنا بمواها على أفوك وني صرف لي وني وإنا لمؤاخذون بما نتكلم به صنعوا في الجوال والإسلام فإنه صالح آه أنا من ثقلتك أمك أو جاكما kini o mu a máa da àwọn èèyàn nu ná lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùfíà mà gbọ́ ẹnu náà ni ó ti sábàbí tọ̀pọ̀lọpọ̀ اقول قولي náà àkójọ واستغفر الله العظيم لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تجدد ẹ̀gbọ́n ان الله burúkú ni ọ eléyìí tó ṣe pé àwọn ọkùnrin àwọn èèyàn tó pé wọn ti í gà lọ́kùnrin àti lóbìnrin àwọn ẹni tó máa ń pẹ́ gà àwọn náà ní kọjọ́kùnrin ọkàjọ́kùnrin kọjọ́bìnrin ọkàjọ́bìnrin àwọn ojú èèyàn àwọn ọ̀lẹ́ èèyàn àwọn ló máa ń pẹ́ gà àwọn méjì èèyàn àwọn ló máa ń gà sọ pé òpó sọ pé òtó lóbìnrin tọ́tọ́ tó wọ́n máa sọ lólójú méjì tó wọ̀ àwọn náà làwọn ẹni tó ti pé wọ́n máa pẹ́ ka wọn máa ya wọn lẹ́yìn wọ́n máa pẹ́ ka wọn ọ̀rẹ́ wọn lẹ́yìn nígbà tí wọ́n bá wá wájú àwọn èèyàn míì wọ́n máa sọ̀rọ̀ àwọn máa ya wọn láì dá wọ́n máa sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọn láì dá nígbà tí wọ́n bá wá pàdé àwọn ọ̀rẹ́ wọn yìí tọ́pàdé àwọn máa ya wọn wọ̀nyí wọ́n ti dúpá wọ́n máa wọ́n máa kí wọn tàpálẹ́tẹ̀ yẹ tí ìgbà tó ṣe pé wọn ò ti tìbàjẹ́ wọn lẹ́yìn wọ́n máa dàbí hàn àwọn nífẹ̀ẹ́ wọn àti pé àjọṣepọ̀ àwọn ó ní agbára púpọ̀ nígbà tó ti jẹ́ pé mọ̀nàbí gidigidi ni wọ́n olótú méjì èèyàn ni wọ́n mùsùlùmí òdodo àwọn kì í gbẹ̀gà nítorí pé olótú kan ni mùsùlùmí ojú kan là dá mùsùlùmí ní yéé ṣe àdó olójú méjì mùsùlùmí máa jìnnà sí ẹ̀gà mùsùlùmí kì í fi jẹ́ni tí máa kúnra rẹ̀ lọ́dọ̀ oríṣi méjì ọ̀dẹ́yọ̀ kan náà lọ́lọ́ fún ara wa àbùrọ̀ máa gbọ́dà méjì kàá tọ́ba jẹ́ pé abájọ́sẹ̀ àjọsẹ̀ tábàjọ́sẹ̀ àjọsẹ̀ kálukó túká kí ni nǹkan náà wọ́n ló ń fún alájẹ́kùn tá a mi àbí wọ́n fún alómi tá a mú àbí wọ́n ló ń fún alẹ́sẹ̀mí tá a ti torí ẹ̀ mùsùlùmí wa dúró dọ́gba ẹ̀ mùsùlùmí ẹ̀sẹ̀ múnáfìkì mùsùlùmí máa dúró dọ́gba tọ́ba lè sọ iná lọ sọ fọ́ máa yá rẹ lójú ẹ̀ kò ní ìdìbò kan sọ lẹ́yìn ẹ̀ ọwọ́ nítorí kó di ó lè bá gbọ́ láti sọ létí ọmọ rẹ̀ wọ́n èdè lọ sọ́ kó di torí tí náà léde tiẹ̀ tí wọ́n máa sọ fún kí máa gbọ́ lọ sọ lójú òsì tọba jẹ kó ọba láyà tó ti jọkọ òkúrọ ọmọ ń sọlẹ ẹni tó ń bẹ̀rù rẹ sọlá lùdánà ní àbúmínà nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ونتجدون شرار الناس يوم القيامة عند الله ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه anabi muhammed sallallahu alayhi wa sallam kọlẹ ẹni àwọn ẹni tó burú jù nínú àwọn dị tọba di lọla gbé dàlùkìyàmà lọ́dọ̀ Ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa àwọn náà lọ lójú méjì èèyàn àwọn ẹni tó lọ kójú ni wọn fi wá bá wọn kan wọn bá wọn mi wọn ọlọ orí mùsùlùmí kúmọ olójú kan lọ ìròyìn ẹlẹ́dẹ̀ tó bá ti pọ̀ láwùjọ ìfẹ́ òní ti má láwùjọ nítorí pé gbogbo tọ̀ọ̀tọ̀ kò lẹ́rìí kankan lórí ẹ̀ gbọ́yìí sọ yìí ọ̀rọ̀ tó jẹ́ kó lè kó báyàn láyé tó lè ba tìyàn jọ lọ́la òkè yá mi ẹni tí sì ń ṣe tí ń gbérò yẹn lẹ́jẹ̀ ká kò ní fẹ́ kí wọ́n tọ́ka sí pé ọ̀dọ̀ ń lọ́rọ̀ ti bẹ̀rẹ̀ kò sí ẹni tí sì ń bá tàka òun náà ní jẹ́jẹ́wọ́ pẹ́ni tó gbé fún mi nìyí nítorí pé kò ní dá fún wọn láyé ìtọ́ ọba bá tọ́lá ìtọ́lá torí ẹ̀ ó túmọ̀ sí pé yọ́pọ̀ àwùjọ bẹ́ẹ̀ wọn náà ti mọ̀ pé nítorí sọ yẹn kò fẹsẹ̀ múlẹ̀ nítumà yọ́pọ̀ àwùjọ jẹ́ ni wọ́n máa sọ wọ́n máa ń gbérò yẹn lẹ́jẹ̀ ká láti ẹnu dẹ́nu wọ́n á tún máa dúkoro pẹ̀lú ẹ̀ kódà ń gbà mí wọ́n máa gbé lọ ní rédíò ìgbà mí wọ́n máa gbé lọ ní tẹlifíṣàn nítorí pé àwọn ẹni tí ń gbọ́rọ̀ lè rẹ́díò lè máa tún pọ̀ sí báwọn ẹni tí bá wo tẹlifíṣàn yẹn kó tún lè máa pọ̀ sí ṣùgbọ́n àbádé rẹ̀ ń kọ́ àbádé rẹ̀ ní ìjà fún gbogbo wa nítorí pé ìwọ tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ká lọ́wọ́ bá pọ̀ ò ní sọkọ́dọ̀ rẹ ló ti bẹ̀rẹ̀ wọ òkú ní lè jẹ́wọ́ ẹni tó sọ fún ọ nítorí tó o jẹ́wọ́ rẹ̀ à pàǹpẹ́ gbé yín nù ẹ dákun tó bá dá mi lójú kí ni mi sọ pé mi ni mo sọ láti pìlẹ̀ tó bá dá mi lójú kí ni mi sọ pé lágbájá lọ́wọ́ sọ fún mi sí tó bá dá mi lójú àbúrọ̀mọ́ bẹ̀rù lórí ẹ̀ nítorí pé tó bá dá mi lójú àyè bẹ̀rù ibi ibi tí ọba wà ní lọ bí kí n máa sọ pé àkùrán ni ọ̀rọ̀ lọ́nà káwọn èèyàn mi ọ̀hún máa sọ pé kì í sọ̀rọ̀ lọ gbogbo kódà kó mú ẹ̀mí mi lọ lórí kọ́rọ̀ ọlọ́ọ̀ni ni mo ti àmọ́ tó bá yẹ pé ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀rọ̀ tí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ wọ́n á ní ká lọ́kọ́ fún ọdún mi sọ bẹ́ẹ̀ èmi gangan mọ sọ bẹ́ẹ̀ èmi gangan mọ sọ bẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ kọ́rọ̀ tí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ ah, èmi náà tọ́ ni mo kọ́ táwọn èèyàn ń tọ́ ni àwọn èèyàn wo ló ń tọ́ ọ̀rọ̀ iná rí iná ló fi túmọ̀ sí pé ọ̀nà tọkọ̀lọpọ̀ ń gbà ọ̀nà àtiwọ̀ jahannama ni yẹ́tọ̀ ọ̀nà àtiwọ̀ àlùjànnà nítorí bá dá mi lójú kí mò ń bẹ̀rù ìtọ́ba dá mi lójú kí ni ìjẹ́wọ́ sí fẹ́mi gangan ni mo rí alágbádá tó kojú ẹ̀ lọ́kọ́ fún mi. tòtòrí ẹ bí máa dá òjò rú lọ́pọ̀ yẹn àwọn èèyàn síra àwọn èèyàn wà á dọ̀tà àwa ní dọ̀tà káfíra wa lẹ̀ gbogbo agbára tí mo bá lè tà lórí ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń gbé lórí mi má ta má tó kán palẹ̀ rẹ má kán má dọ̀ dúró nílẹ̀ Abakaliki ni kán má di ọ lọ tọ́ba tó ń bí Abakaliki má tó kò ẹjọ́ tún lọ kirikiri ẹgbẹ́ kúrò gbé lọ sálágbá subahánàlá èèyàn sí yẹn táwa lágbára gbogbo ya ni lágbára rẹ ẹ̀wúra yín ẹran àti egun lásán náà ni àtẹ̀jẹ̀ tá lágbára rẹ ó lágbára rẹ tó máa mú téènì mọ́ṣíìnì sí sátọ̀ dùbúlẹ̀ sátọ̀ dọ̀bálẹ̀ tó ń wà á gbogbo èèyàn dákùn dákùn sànù rẹ wò àbí àmà wa sànù ara sànù ara ẹ dákùn mélòó ni ni wọ́n dàgbò yàn lẹ́yìn lẹ́yìn òbíbo alágbára àmọ́ tá à ń bá ń dára a máa ń tètè kò sí wà a máa ń tètè pé ọ̀rọ̀ tí mo ń sọmọ ká ìwọ owó ìwọ lọ ká ni wọ́n kọ́ bí ẹ akérèmọkùnmọ́ eléyìí ìròyìn ẹlẹ́jẹ̀ bá ti pọ̀ láwùjọ bára wọn torí pé ẹni tí wọ́n ń gbé ìròyìn ó ní òbí ó ní ọmọ ìyá ó ní ọ̀rẹ́ ó ní ara gbogbo wọn tó bá jẹ́ pé wọ́n bá tan lọ́nà tó dáa wọn ò ní fẹ́ ká burú sí i wọn ò ní fẹ́ kí wọ́n fa ìdàpá rẹ̀ wọ́n dúró ti àbí wọn ní dúró ti wọ́n dúró ti àwọn tí wọ́n ń sọ̀rọ̀ láì dáa gbogbo wọn dọ̀tá àbí wọn ní dọ̀dọ̀tá wọn dọ̀tá àwùjọ dàrú àwùjọ dàrú bàjẹ́ àwùjọ dàrú bàjẹ́. yóò ti fi àwọn èèyàn wọ́n bára wọn jà wọ́n sára wọn lájà wọ́n lépa ara wọn ọ̀pọ̀lọpọ̀ onírí ló dùn máa tó máa dùn mọ́ kọ́ńdọ̀ rẹ̀ ti ó fi kó ọmọ sùn àárín kó ọmọ sùn àárín màálù ọmọ sùn burúkú wà nítorí o ẹnu kó bọ tí ìròyìn bá láwùjọ àwọn èèyàn nígbà tán parọ́ bẹ́ẹ̀ tán gbé ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ lórí ìyá ńlá wa Aisha radiyallahu anha ó fi aburú tí ọ̀tá lẹ́yìn ikú anabi Muhammad sallallahu alaihi wa sallam torí gbogbo ẹni tí ọ̀fẹ́nu dá sí lọ́nà tí ọ̀dà tí Aisha di orúkọ àwọn èèyàn mú ọ́ ah! Aisha òkòtù lè wọ̀ àti ìwọ náà ọ̀n bẹ́ẹ̀ ni tí ń ro aburú rò àti náà bẹ́ẹ̀ ni tí ń sọ̀sọ̀kú ń pa àmì bẹ́ẹ̀ náà ni àwọn sàhábà nù kátó apá wa kúrúntù ẹnìkan wà sọ̀rọ̀ kúrúntù wọ́n wà fi lẹ́fẹ̀ẹ́ ẹ ìmánì mi gbé mm, tó máa wá lè mi ẹ ìmánì mi gbé ẹ wá sí fún ọmọ akájọ máa jẹun kí ni bí bá gbé àwọn tó súnmọ́ là ń lẹ́yìn lórí ikú lọ wá wá. akramakumullah ìgbà tí àwọn èèyàn fẹnu wa rọ́ọ̀kùn pa ọmọ rẹ̀ tọ́jú ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ̀ wọn afọ àìsà ma ayé òdìdí mẹ́wàá lọ́nà sọ̀kalẹ̀ láti sáma láti fọ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún ìyẹnà. Abubakar wa fọlọ́ ń bora lágbájá dóòlà tí wọ́n tí mo ọmọ ẹran mi mọ̀ ọlọ́run lọ tẹ̀sẹ̀ wá kìlọ̀ fún abubakar tó rárá wọn kọ́ lọ́n búra kó ní ṣe dáadáa tí wọ́n mọ̀ nítorí àìdá tí wọ́n ṣe ìwọ máa ṣe dáadáa tí wọ́n ṣe bí wọn náà tẹ́kọ́ lọ́wọ́ sàmójúkúrò fún sàmójúkúrò fún torí ẹ̀ nígbà tí ìròyìn ẹlẹ́jẹ̀ lọ́ba tó pọ̀ láwùjọ àwọn èèyàn bú ọ̀yọ́ gidigidi láwùjọ àwọn èèyàn lórí bú ọ̀pọ̀ láwùjọ kí lọ́pàá nítorí ẹ̀ máa ń parọ́ mọ́ ìyàpò sẹ́ńtì òsì ó sẹ́ńtì òsì àwọn èèyàn kan wà á dìde àwọn wà á máa hùwà burú gàgà ike tẹ́lẹ̀ náà lẹ́yìn àbá kúkú ti ní owó àbọ̀ lọ́lá wọn lọ sóògùn owó náà ni oògùn owó ń gbọ́dọ̀ àwọn òjùmọ̀ o òṣògùn owó wọn lọ òṣògùn owó kákúkú tẹ́ wàhálà irun wọn pọ̀ rẹ̀ ló fi kálukọ́ sọ ẹnu ẹ̀ àwọn èèyàn ní máa ń pa burú wá gbà mí tí ìbá ti fẹ́ lọ́kùn àwọn èèyàn fún olùsòwò àwọn olóògùn wọ̀ wá dì sẹ́mi fáwọn ìlú kan wà tó ti pọ́pùlà pẹ̀lú wọn bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ nu wọn máa ń bá àwọn jẹ́ kó gun owó wọn ṣe gun owó wọn ṣe àwọn generation kan ti wá yọjú láwọn ìlú ní ìtìpẹ́ pé wọ́n máa sọ kọ́ làwọn ò sínú oògùn owó làwọn fẹ́ ṣe tí wọ́n fẹ́ bá jáfara àwọn palẹ̀ mọ́ àwọn ní ìgbìyàn tírú rẹ̀ bá ti wá wà láwùjọ sáárà láàbíàmù kọ̀tà láàbíàmù torí táwọn á ń sóògùn owó táwọn sórí ibú wọ́n lè wípé àwọn nídìí orí ajẹyọ̀ a sì mọ̀ pé wúrẹ̀ ìdíyọ̀ torí èèyànú kọ́lọ́ ńlá sànù wa torí ẹ̀ tí bá ti pọ̀ láwùjọ àwọn èèyàn owó náà sànù ẹ̀ nìkan tẹ́ so ló ń bá wò ó pé ẹsẹ ah, oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán náà pẹ̀lú òkú ọlọ agbára mi kà máa wá gbó ẹ bá sẹ fún ẹ bá sẹ fún ẹ bá sẹ fún nígbà tí yorùbá òwú wọn bá ní àti mẹni tó ń lò ó a ah, tí mo ń lò báwo ọ̀sẹ̀ lọfì ní àbíjọ yìí wọn ní kẹni àti mẹni tó ń lò àti owó rẹ tuntun a ah, ẹni tó ń kun lówó títúrú ọlọ́run a ẹni tẹ́lí tí ìsọkúsọ bá ti pọ̀ láwùjọ wàláhì ìranlẹ́ni lọ kápẹ́tì rẹ̀ máa ká ni wọ́n ti wọn afọlọ́ nkúra tó láti òní ohun òsì fún kọ́bọ̀ mọ́ tó bá jẹ́ pé àṣírí owó mi bá tú ẹ dákun ẹ wà kó bá tà sí fẹ́mi ẹlẹ́nu torí di eléyìí tí ìsọkúsọ bá ti pọ̀ láwùjọ ìmá dínà àbùkù ọ̀ràn rẹ̀ lọ́wọ́ rẹ̀ ebógun owó ni wọn náà lọ sí tiẹ̀ náà ẹ fà àwọn sọkúsọ kẹ́ni táàfún ọlọ́wọ́ náà tó fi sọ pé owó ojú la fún ìwọ náà lọ lọ owó ògùn owó tiẹ̀ bóyá lítà lọ lọ ni bóyá ní ìfẹ́ ni wọ́n náà lọ ni abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ bóyá ìjẹ̀bú gbóló ti lọ ni gbogbo mi tó bá lọ bí ìjẹ̀bú rẹ̀ máa ní ọ ìjẹ̀bú sára lọ́ọ̀ kápọ̀ lọ jẹ̀bú láì jà rẹ̀ kọ̀ lọ kówó wá. àwọn olùdíje náà ní mi ní ṣe é lọ́wọ́ máa kásẹ̀ akramakumullah níbi tí àwọn èèyàn tó bá ti ń tẹ̀sùn tẹ̀sùn tó bá ti ń kanra wọn bá ó dájú ìfẹ́ òní sí ma ìfẹ́ òní sí ma ìfẹ́ ẹ̀rọ ní òkú láwùjọ torí ọlọ́dà kan bá wa tún àwùjọ tó wà ní. ẹ ká sọ ẹnu wa o kì ṣe torí ẹ̀yàn o èèyàn lálùjẹ́ náà o èèyàn sì ní náà o torí ọlọ́run. orí kò sí ń tá a ṣe ẹ dákun fẹ́ mọ ògùn ká kéèyàn lè ṣe ó lọ́wọ́ fi gbà pé tá a ṣe tí wọn fi ní bí wájú ọ̀gbìn lè pé sẹ́mi kọ́ ọmọdé tó bá tẹ̀ láyé jọ tí bàbá rẹ̀ bá ní kò sí náà ní lónìí bá tó sùn àwọn ọmọ kéékèèké wọn máa irun ṣé nǹkan kan wà lẹ́yìn àgbàlagbà náà mà tá a lè ti sọ́lọ̀ mbẹ́ tí ó fi jẹ́ pé gbogbo fáìlì wa wọ́n kàn gbàgbé rẹ̀ bá ya gbàǹdàjà mu àárín rọ̀ ẹ máa lọ àjẹnà ẹ yìí tọ̀ dáa àmín àmín torí ẹ ọ̀rọ̀ wa gba ká bẹ̀rù ọlọ ọ̀rọ̀ wa gba ká mójútó tẹ wa nítorí pé kálukú ẹ̀rù ń bà alánàbí ọlọ́ọ̀gá ẹ̀rù ọ̀mà bà wọ́n jọ gbẹ̀lẹ̀ tàbí wá bá wa kúrò jù torí ẹ ọlọ́ọ̀bá wa tún àwùjọ wa lọ aburú kéré tóbi ọlọ́mọ àpapọ̀ láwùjọ wa àwọn sọkúsọ àwọn ẹni tí wọ́n máa sọ tí ò sójú wọn ọlọ́mọ kọ́ bá wa yí wọn padà sí dáadáa ẹni tí ò bá sì ní gbàtúnṣe nù wọn bá wa ká wọn kú pé wọn lọ síbòmíì akramakumullah kí àwùjọ lè bá da agbọ́dọ̀ gbárùkù tẹ̀sán ọlọ́ nínú gbígbárùkù tẹ̀sán ọlọ́ ní sọkúsọ ti máa dín torí pé gbogbo ìdáhùn sọ yìí kò lè gbọ́rù rẹ̀ sùn tó fi gba gbogbo dìgírì wọn ò lè sọ fún ọ láéláé wọn ìkọ́ yẹn kò fi bẹ̀rù ọ lọ wọn ò ní kọ́ yẹn kò fi sọ ẹnu rẹ̀ gbogbo àwọn skul dáhùn fún ọmọ sí institution ti ní kàtó kínní wọn kọ bó ti jọ dájú tó jẹ tó jẹ gbéwì tí wọn náà mọ bó ti ṣe jẹ tí wọn náà kú jẹ ẹnu so ìdí òsìn ọlọ́ọ̀nà ti máa ń kọ́ yẹn ní bẹ̀rù ọ lọ ìdí ẹ̀sìn ọlọ́ọ̀nà ti máa ń kọ́ yẹn kò ní parí táyé àlùkìyàmà tó ń bẹ̀ má bàa yé wa jẹ́ àlùkìyàmà wa rú ọlọ́ọ̀kọ́ tó wá sí níbi dáhùn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 وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم والحمد لله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله